one criminal ọ̀daràn kan ọ̀daràn kan one criminal ọ̀daràn kan yé ó ń bọ̀ ó ó ń bọ̀ ó má ṣe dúró rárá ó ń bọ̀ ó ó ń bọ̀ ó má ṣe dúró rárá ọ̀dájú ọmọ ìkà ọmọ ẹ̀jẹ̀ lójú bíi tàbáṣà ó sọ lé ọ̀làdà oró ó sọ lé ọ̀làdà oró olórí burúkú ó ń bọ̀ ó ó ń bọ̀ ó má sì dúró tó bá ń bọ̀ níwájú rẹ̀ má ṣe dúró rárá tó bá ń bọ̀ níwájú rẹ̀ má ṣe dúró rárá dákun má wojú wúṣe ọ̀daràn kan ọlọ́run má jára rìn fẹsẹ̀ sí láyé wa ọ̀daràn kan ìwọ náà sàmì àdúrà o ọlọ́run dàpọ̀ láyé wa ọ̀daràn kan ọlọ́run má jà sà dàpọ̀ láyé wa ọ̀daràn kan ìwọ náà kò ní sà dàpọ̀ láyé rẹ ọ̀daràn kan ọlọ́run má jà pàdé alákòóbá ọ̀daràn kan ọlọ́run má jà pàdé eléṣù ọ̀daràn kan ó ń bọ̀ ó ń bọ̀ ó má sì dúró rárá gbéra gbéra àní ó gbéra gbéra gbéra ó ń bọ̀ ó ó ń bọ̀ ó má sì dúró rárá ọ̀daràn kan. ọlọ́run má jẹ́ ararin fẹsẹ̀ sí láyé wa ọ̀daràn kan. ìwọ náà sàmì àdúrà yìí o ọ̀daràn kan ọlọ́run má jẹ́ ararin fẹsẹ̀ sí láyé wa ọ̀daràn kan ògbójú olè ọ̀daràn kan àṣekúpani ọ̀daràn kan jagunlabi wọ̀lú o ọ̀daràn kan kì í gbọ́ kì í gbà ohun tó bá ti wù òun ló máa ṣe òun láàánú lójú ọ̀daràn ọmọ ọ̀daràn ni ọ̀daràn ni ọ̀daràn kan ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀daràn kan paramọ́lẹ̀ ejò ọ̀daràn kan jagunlabi ti dé ọ̀daràn kan kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ọ̀daràn kan bàbá sókè yìí tó borí ọ̀daràn kan ọjọ́ gbogbo sani tó lè ọ̀daràn kan ìbọ́jọ́ kan ṣoṣo ni tó lóun ọ̀daràn kan ọjọ́ gbogbo nílé ayé. má pariwo tá a máa fi kúrò bí máníjà ṣó láìkì ara ẹ̀ ṣó láìkì ara ẹ̀ tó bá pariwo. Thank you. Are you the manager? Wọ́n lè pè wá. Bóyá kí ló dé rẹ̀? Ọlọ́jà lè ní àwọn ológun ni. Àwọn gáàsì tó ṣe yẹn kọ. Báwo? Báwo? nǹkan tó láwa ṣe mí báyìí ní pàtó kò tí ì yé mi. aládé àwa ṣe é bí. ẹ mú wọn. ṣọ́rọ́ ti pé níjẹta mo ní kí wàá pàdé mi. ó ń sọ bẹ́ẹ̀. ó pé mo fẹ́ kọ ẹ bó ṣe máa gbẹ̀yà fúnra ẹ. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò tí ì yé mi. ẹ jẹ́ kó yí ẹ sí. à ń sọ fún everybody. súnmọ́ mi súnmọ́ mi peter than the river lugi abafẹ. ajínigbé ajínigbé ajínigbé. ṣé wẹ́ẹ́ yóò. ọkọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mọ́. ẹ dẹ̀ ṣúọ̀ pé kò sí kankan nílé yẹn ẹ ṣúọ̀ tó bá mú ẹni ẹ ti bi jáde madam i surprise you. outside outside outside. Ah, ah, ah, oh, oh, oh yes sir. yóò ó sọ fún mi sí pé kò sí ọkọ nílé àbí kò sí nǹkan kan èdè gan wo wo mi láyọ̀ bí ṣe sórí advice ti máa fún ẹ ní pé kò tó wá lọ́yà tó sound Yeah. yẹ bá fẹ́ rí ọkọ ẹ nìyẹn o. ẹ ẹ kí ló rẹ. iye ṣe dé. tẹ̀lé one criminal ọ̀daràn kan. ọ̀daràn kan. mo nífẹ̀ẹ́ ọlọ́run báyé bá ń jáyé béèyàn bá ń jéèyàn mo nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ náà ni wọ́n bá lọ. bó ṣe máa máa sọ nìyẹn. ṣàánú mi. kí ni àmì ìdánimọ̀ lójú pé onífẹ̀ẹ́ mi tòótọ́. níwájú ọlọ́run àti èèyàn mo nífẹ̀ẹ́ rẹ̀. àbó ń pọ̀ ọlọ́run lórí rọ mo nífẹ̀ẹ́ rẹ̀. ẹ̀rọ ṣe máa fẹ́ yín ni ṣé ọ̀pọ̀lọ́ ló ń lọ. mi ò pọ́nà ló lọ rárá mo nífẹ̀ẹ́ rẹ̀ tọkàntọkàn mo fi nífẹ̀ẹ́ rẹ̀. ẹ̀yí padà. lórí ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀. kàhílì kàhílì ṣètèrè bòbò káì káì. arákùnrin ẹ jẹ́ kí n rí yín. ẹ̀mí olúwa ló rán mi sí yín ẹ̀mí olúwa ló kọ sí mi ní ibi tí mo wà yìí ó ní kí n sọ fún yín wípé. kí ẹ má gbẹ́kẹ̀lé ènìyàn pé kẹ́ ẹ gbẹ́kẹ̀lé òun ọlọ́run kẹ́ ẹ má ìlà ìlórí èèyàn rárá. nínú gbogbo àdáwọ́lé yín ó ní kẹ́ ẹ gbẹ́kẹ̀lé olúwa kẹ́ ẹ múra sí iṣẹ́ yín kẹ́ ẹ mú iṣẹ́ yín ní ọ̀kúnkúndùn nítorí wípé bíbélì náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ègbé ni fún ẹni tó fi ènìyàn ẹlẹ́ran ara bíi títí ẹ̀ tó fi ṣe ìgbẹ́kẹ̀lé ha káre bàbá bàbá wa dí o fagúnwà àwọn náà tó fìdí ẹ̀ múlẹ̀ nínú yorùbá ìjìnlẹ̀ wípé iṣẹ́ ni oògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ ni a fi dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làá rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ iṣẹ́ ẹni ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́sìn lẹ́kàn tí o bá gbójúlé wọn o tẹ́ tán ni mo sọ fún ẹ. Ah, ah. ẹ dẹ̀ máa tẹ́ ni. èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. sọ́dọ̀ fẹ́ bá ti dé o bíbélì ló sọ bẹ́ẹ̀. mi ò bá yí da olúwa ló sọ bẹ́ẹ̀. màá dẹ̀ bójú yín jẹ́. ẹ gbọ́. ẹ má jà dé dúró. Hmm. alàgbà. ìyá wa. ọmọ mi lẹ́ ń gbóhùn ṣépè ẹ̀ ń gbóhùn gégùn. èmi èpè kọ́ ohun olúwa wí ni ó ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ jáde sí ọmọ yìí ẹ jọ ń torí ìtọ́ ọlọ́run o ẹ fi tí ń ṣe tí ń látijọ́ tí bàbá ẹ ti kú ta ló fún mi ní one naira àbí ta ni mo wá tọrọ gàrí níyà rẹ̀ pé ẹ jọ o oúnjẹ tọmọ yìí máa jẹ lókù. ẹni tẹ gogo mi rárá títì. Hmm. Ah, mhm. ẹni kò ṣiṣẹ́ ṣé ẹ wá ráwọ̀ yàrá rẹ̀ látìgbà tí ò ti ṣiṣẹ́ ẹ ṣé ẹ ráwọ̀ yàrá rẹ̀ ẹ jọ kó lé ṣé ó dẹnu ọ̀nà wípé bí ń pòun mo fi ọlọ́run bẹ̀yìn mo fi ọlọ́run bẹ̀ yín ẹ fi tí ń ṣe tiyín ẹ fi tí ń ṣe tiyín gbogbo èèyàn tẹ̀ ń rí ẹ rí sí àwọn aráalé yín àtàpò yín. túríkẹ́. fi èmi àtàwọn ẹbí mi sílẹ̀ kó má kàn dínú yọ. ẹ bẹ̀rù ọlọ́run. ẹ jọ o. ẹ bẹ̀rù ọlọ́run ìyá wa ẹ bẹ̀rù ọlọ́run ègbé ni fẹ́ni tó sọ nígbà tí olúwa kò wí ègbé ni fẹ́ni tó wí nígbà tí olúwa kò sọ ohun tí olúwa ti ọwọ́ ẹ̀mí mímọ́ darí mi kí n sọ fún ọmọ yín òun ni mo sọ fún. pé kí ni. ha ẹ ṣọ́ra yín o gbogbo àdúgbò yìí pátápátá ló mọ̀ pé wèrè orí mi kò níbi ó kù sí ẹ ṣọ́ ara yín ẹ fi ọmọ mi sílẹ̀ o mo fi ọlọ́run tẹ́ fi ń ríran mo fi bẹ̀ mo fọmọ mi sílẹ̀. èlì tẹ̀gògò mi rárá títì. Hmm. Hmm. ìyá wa hmm. kí ayé ọmọ yín lè bá a dára lọ́jọ́ iwájú ni olúwa fífi ìran yìí hàn ní orí èyí ẹ ó mọ̀ pé wòlíì sì wà lórí ilẹ̀ yìí ẹ ó sì mọ̀ pé wòlíì wà lórí ilẹ̀ yìí àdàbí tí mo bá fi ohun kan mìíràn kún orúkọ Jésù àdàbí tó bá jẹ́ pé Olúwa Ọlọ́run Mósìsì Orímọládé kọ́ ló rán mi níṣẹ́. Hey! Olúwa wípé wípé kí ni wípé kí ni ẹ ríran sí gbogbo ìdílé yín àti àwọn tẹ́ ẹ̀ ń ríran sí ẹ fi àyè mi ẹ fi sọ́tọ̀ báyìí. túríkàì túríkàì mm. túríkàì. Mm my question is this this ọ̀dà làdítà sọ yìí mo rí kó dà pé ẹ mọ̀ wọ́n Didi, thank you for that reason ṣé is there any time ṣé pé wọ́n ti ṣàṣemáṣe kan ládùúgbò rí bíi pé bẹ́ẹ̀ kéèyàn jalè kan pariwo léèyàn lórí àbí kéèyàn hùwà kan tí ò da ládùúgbò àbí nǹkan àbí bí kéèyàn ti ṣàfọwọ́rá ní ládùúgbò. pé kéèyàn kéèyàn jalè kan wà ó lé ó lé ó lé ó lé o. thank you very much. Ah, ìjẹrìí ayé ni ìjẹrìí àlùkìyàmọ́ o bíi téèyàn ò dẹ̀ sí ọlọ́run àbẹ̀wò tí bá ní kí n wò dáadáa kí n wò dáadáa wọn ò ṣe nǹkan tó jọ báyẹn ládùúgbò yìí wọn ò ní ìgbọ̀kọ́ pa ìwé olè kí wá torí kò sí nǹkan tó ṣẹlẹ̀ délé ojú tèmi òkè tó. àṣọlé ilé àṣọlé mi ò gbélé ah, mo máa lójú àṣọ dáhùn. mo dá ní tọ́jú rẹ̀ gbà owó ó yà lẹ́nu ṣé mo pé mo sọ fún ẹ pé mo fẹ́ kọ́ ẹ kí n máa tọ́jú mi ò fẹ́ máa fún ẹ lẹ́gbàá domi mo fẹ́ kọ́ ẹ bọ́ ni máa pẹja tí màá jẹ àtọmọ àtìyàwó ẹ níbo ni mo máa fi wà á kú tó gbọ́n mi torí nǹkan tí mo fún ẹ láti fi ìfẹ́ fún àpáta ìgbọ́n jẹ tọ́jú I don't think I don't need mi ilẹ̀ mọ. Ah. ìyá ṣadé ìyá ṣadé ṣé tí gbogbo àwọn aráàlú bá ti lè ṣòro nǹkan bá ṣe yọ tó tó tó tó sí ẹlẹ́nu tí ò tàbí bọ́ ni. inú fẹ́ gbàgbọ́ lára inú fẹ́ gbàgbọ́ lára ọ̀daràn àwọn ọ̀gbọ́n dàrán wọn kì í kọ́ sójú ṣébi tó sì ní dé ìlú olódàjú ṣé ìlú ìlú. ìyá tó láṣàdé ní sùúrù ó yẹ kó mọ nǹkan tí mo lè ṣe yàtọ̀ tẹ́lẹ̀ tí mi ò lè ṣe tó bí àkọ́kọ́ fún mi tó fi dórí ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ pé mo wà mí ni. òbí kan sójú o òbí kan tó tó ìlú ìgbọ̀ngbọ̀ dára ni wíìkì wá dágbére fún ẹni gbọ́dọ̀ máa kó àwọn ọmọ mi mo bẹ́sẹ̀ ní sọ̀rọ̀ lórílẹ̀ bàbá mo rí sọ pé mo dé kò ṣe ìyá Ṣadé kò ṣe mo dúpẹ́ lọ má lọ yẹ kí ló òun fẹ́ fi pé làwọn ọmọ báyìí ló ajínigbé ló lè dé aládé òun ní ìjà àti stress àwọn náà mo ti try fún mi aládé mi wọn lórí ojú mi lójú torí mo fẹ́ ṣèlérí kò fún báyìí tí mo ṣe fẹ́ pè mí báyìí mo ṣe máa jáde kúrò lẹ́yìn ni mo ní ìlú lálẹ́ yìí mo ṣe máa jáde torí kò tí ì tọ́ síbẹ̀ o mo fẹ́ ṣe àwọn ìlú kò fún bí mo ṣe ń kúrò báyìí.

time is over. bẹ́ẹ̀ ni mo the ti ń retí ẹ ṣe is over stand up thank you very much ẹ ṣe thank you stand up. àti tètè alaye ah, mẹ́ẹ̀ẹ́dì alaye mo wà pẹ̀lú ah, ẹ̀ ṣé o máa jẹ́ wà lóun go wọ. níbo làwọn tó pẹ́ wà. mo ti sọ fún yín mi ọmọ kò ní pa ẹ. o mọ ọkọ nípa ẹ àjẹwò níbo làwọn tó pẹ́ wà. Ah. mi mọ̀ wọ́n rí. kò pa mí lásán ni. lẹ́yìn eléyìí amúṣọ́tà lè yẹ. Guy, what if I touch your voice, you know? Oh my God ok ààrẹ níbo làwọn tó pẹ wá. àwọn nọ́ọ̀sì bèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan mú wọ́n dẹ̀ sọ fún ọkùnrin mi lè pọ̀ wọ́n ní mi ìmọ̀ mi lọ́wọ́ wa. kiri tí wàá ti ẹ̀gbẹ́ ìrìn kiri o mi ò sì lọ́rọ̀ yìí ti sú mi kí ló ń ṣe yín gọtẹ kan máa jáde ẹ̀ ní dágbére fún mi àtìgbà tí mo ti kó yín káàkiri láti kékeré mi ìrẹ́ni fún mi ń tọ́ o ẹ má jẹ́ kàn wá fi ìṣòro ìnira dásìsì lèmi lọ́wọ́ lórí yín ẹ jọ torí ọlọ́run o ah, ah, àbí kí lẹ fẹ́ tẹ tẹ ẹ rí lọ́wọ́ mi ná kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ kàn máa sọ lọ bẹ́ẹ̀ yẹn ní dágbére fún mi kí ló ń ṣẹlẹ̀ ní kó sọ fún mi báyìí. mo ti ẹ wò ẹ ṣàmọ̀ pé èmi náà kì í ṣọmọ onírùnkìrìn bẹ́ẹ̀ yẹn mo kàn feel pé téèyàn bá jáde ṣéèyàn kàn máa jókòó sínú ilé iná látàárọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ ni. wá ẹ̀gbọ́n nǹkan ṣàdédà. ní àti wọn jọ jáde wọn ò rí àǹtí náà wọn ti lè yẹ. ẹjọ lọbo ẹjọ lọ lẹ́yìn méjèèjì jókòó ẹlẹjáde nígbà kan náà. ẹ máa pè wọn lórí fún yẹn kì í ṣe problem. ó yá dìde kó yá wọ kíchìn lọ kó lọ sóúnjẹ fún mi ebi ń pè mí náà. mú mi ẹ dáná òun tẹ́bí pààyàn sí ẹ wá dáná hmm. ṣe ní dáná pé pààyàn tó.

ẹ̀gbọ́n tó ń sọ kí ló wí. àjàtò àjàtò. bó wàá ní báyìí ẹrù ńkọ́. ẹ mo ti ní káwọn méjì ń zẹ́gbẹ́ wọlé náà. ọ̀gbẹ́ni o jẹ kó kiri sẹ́tì wọ́n kiri gbọ́ létí màdá wọ́n ní mo jọ́ pé gádẹ́mù ìyá ẹ̀ gádẹ́mù ìyá ẹ̀. ọgbọ́ máa gbọ́. ọgbọ́dá ìgbà dídẹ o. máa gbọ́ ọgbọ́n máa gbọ́ ọgbọ́n tí mo wí mo lẹ́rù nǹkan ọlọ́run méjì ti kó wọlé. àwọn méjì kọ́ eh. bọ̀ dáa. bọ̀dá mi eh? ẹ gẹ́ẹ̀tì tó ọmọ yìí sọ eh. ó ní two maidens ó mì pé àwọn ọmọ ọ̀dọ̀ méjì. Ah, ní ń pè ní eh, àwọn méjì yẹn. ṣe bẹ́ẹ̀ tí ì mú nǹkan kan. máa gbọ́ jàre fagídì rẹ tọ́jú agídì rẹ jàre. máa gbọ́ wá bẹ̀ gẹ̀ sí ìyá ẹ̀. máa gbọ́ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe pẹ́ ó yẹ kí n ti lọ sùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan wà lọ́kàn mi tó jẹ́ pé mo fẹ́ sọ jáde lóde kí n dúró ó sì máa wá rí mi nílé ṣùgbọ́n ibi tá a bá ti bá ọ̀rọ̀ náà láti sọ. kí ni mo fẹ́ sọ ni pé kíkọ́ládé kọ́sọ́ ìwà òd bó ṣe fi ìlú sí kó tó rí pọ́ bẹ́ẹ̀ kọ́ ló wà báyìí o. ẹ bá ń sọ fún o. tó jẹ́ ọtọ́ ọba fi lè gbé wọn bí. ẹ̀mí ọ̀mà gàtú tí ń bá kiri máa gbọ́ bó o ṣe fìlú sí o ti yàtọ̀ sí ti ṣe tó ti gbọ́. ọdún sí ládìẹ. mo bí ọ torí ọlọ́run ìwà tẹ̀ ń kù lọ́hùn ẹ lè gbé wọ bí o tó o bá gbé wọ bí wọn sọ fún nsakọ ni o ẹ à ní wọ ìdàgbàgbà lọ èyí tí mo fẹ́ sọ ìgbà lọ. bàbá ọkọ mi ṣe o ẹ ṣe o làákàyè ẹ ṣe o ẹ wo ibi tẹ ẹ sọ fún màá tún lẹsẹ tí wọn á tún wọn létí tó bá kọ tí ò bá fẹ́ wá fúnra ara mi màá ní kó bá wà yín ẹ wo ẹ jẹ́ kí n tètè lọ bá yín ro àmàlà bí lọ. àmàlà ayi ká yìí bọ àmàlà mọ jẹ o. kò bẹ̀rẹ̀ láti gbẹ̀gìrì bí ìrí ìjà sọ fún ìyàwó yín tí ò ní ṣe. káwọn ọmọ yìí yíra padà ní yàrá kejì ni ó ti sáré lọ bẹ̀ tí wọn pé for the next ten years ìwọ ò tí ì lọ́mọ tó fẹ́ sáré lọ bá tẹ́nìbọ̀dì bá yíra padà ẹ̀mí ni. ẹ lè enjoy wọn báyìí mo ṣe tẹ́ máa enjoy tiwa lẹ́gbẹ̀ẹ́ yín. wọ́n ní wọ lẹ́yìn tí wọ́n ní ìsọ̀njẹ́ mo lè má lọ rí i. àwa ni mo ní bàbá ẹ̀ wà. ẹ wo ẹ wo ẹ wo àdànà kú òní bímọ tiẹ̀ kó yàrá ṣó ti yẹ ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ló máa jọ ẹlẹ́wọ̀n ni bàbá ẹ̀. ọjà try this girl now mo bí keep short. má gbẹ o. wọ́n ní kò ní possible náà àmọ́ mọ́lá kó wọlé wọ́n ní pé kò dáa sẹ́kọ̀ wọn náà mọ̀ tó mọ́ wọlé wọ́n ní pé kò dáa wọ́n lọ mọ́lẹ̀ wọ́n lọ mú gẹ̀ẹ́bọ̀ wọn á nìkan pé kí mi fẹ́ yín wọ́n á dàbí yóò sàn mọ́mí èmi ò láì tí wàá lẹ́tì wọ̀ let me just go back to the state my family is my life. I mean, I, I, ó ti sú mi. Kọ́ládé. Yes, mami. Mo ò bá wa gbórílẹ̀-èdè yìí, ìgbà wo ló dé? Owó tó kọ̀ yẹn náà, ó wà ní nǹkan tó rí àwa gbọ́ olóòfẹ́ máa padà sí state wa padà sí amẹ́ríkà wa lọ mú wa ibo ló mú akátá lọ ta ló fẹ́ mú akátá wá bàbá gbìyànjú ẹgẹ́sì àwọn ọmọ tó ń pẹ́ kò ń pẹ́ wọn láti yọ̀ wọn irú tí wọn àti bàbá ẹ̀ ń fa àti yọ̀ àti yọ̀ àti ṣù ti gbogbo rẹ̀ bí ọ̀nà bíi fọ́ọ̀tì ẹ ń bọ́ la fẹ́ ṣí yẹn sí wò ó ọkọ mi lọ lọ fi ọkọ mi wọ́n ní ní burúkú kí bàbá sọ pé lọ́wọ́ ọmọ náà ọmọ náà ló wá sọ pé lọ́wọ́ bàbá rẹ̀ náà èmi alábàápẹ̀ ẹ̀sẹ̀ àwa sọ nítorí nìyí torí tí báníkà méjì jọ jókòó sí i àní ràn yín ojú kò ní gbà òun náà lè ní gbọ́ òun ni mo ṣe ní kí ibi ẹ̀ máa sọ̀rọ̀ níṣe tí ò sì níyì ṣó ti yẹ sí fọlá mi bẹ́ẹ̀ ṣáà jọ ọkọ mi ṣe sùúrù fún mi jẹ́ kí orí sọ jẹ́ kí orí yọjú ọmọ àbẹ̀bà mi lọ́dún gbogbo. torí mo respect mo jẹ́ kí n fọ yín lọ́yìn ẹ̀rọ lábẹ́ tó sún mi I don't know what I'm going to do. Like, one day, mom, she mistake. I don't know. But I'm going to go. I, I don't know. What day? Sure, she go home over Nigeria. I don't know. Kí wọ́n dágbére fún èdè? Ṣé ibi tó sinmi dé ìdánwò ló dájú? Ṣé ìgbọ̀n? Ìyá Fọláṣadé, ní sùúrù ó yẹ kó mọ nǹkan tí mo lè ṣe yàtọ̀ tẹ́lẹ̀ tí mi ò lè ṣe. ìyá Ṣadé má lọ ah, ìyá mi mo lè ẹ jọ ah, ẹ jẹ wa máa lọ. wọ́n ibi máa kú ẹ jẹ wa máa lọ. ayé lórí wọn. ìjọba ẹgbẹ́ àwọn ti ń bọ̀. wọ́n bá yà mí lọ́rọ̀ ọmọbìnrin jà rẹ̀. ìjẹ́ kẹ́ wa máa lọ amọ́rú yìí. alùbàtà ń dá ni ṣé wá ní orin tí alùbàtà tiẹ̀ ń dá o ti sú mi wọ́n ìwọ àtẹ̀gbọ́n ẹ̀ ọ̀tá tí ń rìn kiri táwọn bàbá yín tẹ̀lé ṣáà fẹ́ rí bàbá yín ṣá ẹ fẹ́ rí bàbá yín ṣá ẹ níbo lè gbé ìgbà lọ báyìí. ẹ ṣe pé àwọn náà lọ wá wọn ni ṣe máa jọ máa wá wọn tá a máa yọ wọn. ẹkẹ ìtọ́tí fún wọn èèyàn òbí ní ẹ̀dá rárá ẹ rí bàbá yìí tó ti yóò bá yìí tún tọ́tí fún wọn. ẹ ṣe máa tọ́tí fún ọjà ẹ wọ́n ní bẹ́ẹ̀ nìkan ẹ ṣe máa tọ́tí fún ọjà ẹ wọ́n ní bẹ́ẹ̀ nìkan. ẹ lọ yẹ àwọn ìjẹ́sọ́gbà ìwọ̀n wọ̀nyí wọ́n sùn wọn lẹ́wọ́n ṣe ẹbí bọ́lá nǹkan tí mo ṣe rí. ẹgbẹ́ tí ọwọ́ ẹ̀ náà. àti mi bá mi gbé àti mi. oyo oyo oyo ẹ ṣàjọwọ́. ẹ lè gbé ẹ bá mi gbé ẹ jẹ́ bá mi gbé ẹ jẹ́ bá mi gbé ẹ bá mi gbé. ayé ni rọmọ. ẹ̀ráyé ẹ̀ráyé lánàá. ayé ni rọmọ. mọ́mí ọ̀rẹ́ mọ́mí ni o. ẹ fẹ́ rí bàbá yín ẹ ti rí bàbá yín ó yá ẹ máa mú kí ló ṣe náà bó kò mo fẹ́ sáré dé next bus stop yẹn. ṣé o máa pick ẹ i'm going that way. really. yeah of course. i don't mind. all right hop in hop in hop in. ṣé tí mi bàbá gbìn ọmọ adúlọ́ náà pẹ̀lú ìlú. No, o ti bí ọ̀sán náà business ní ní tán ẹ o tún wá tó máa fi fẹ́ dínkù yẹn bàjẹ́. Ìwọ́sẹ̀ ni I'm uh, I'm currently. sola, volví. Na buď, ak vedeli by to, to, to mladí pedál, no tě vidí, to je to mám tazu, on tazu, no tě praje, to, to, to, mi man, ten, ten, mladí pedál, já ok, ok. Čekaj, mám mladí pedál. Eh, eh, já jsem mami rezi, ty letos jsem mám pak. Yeah, I know your name. I don't know where you're from. I don't know uh, like what you do, all of that. bá mi sọ̀rọ̀ náà. Ah, ah. ẹ kí ni kí tún sọ. Ah, ẹ̀kọ́ yẹn máa mọ́ra náà tó dẹ́ adé láti mọ́ra náà yẹn sọ̀rọ̀. ẹ eh, eh, o oh, just just give me a minute. okay quando é que a contact so my i need i need to know next time. my contact. yes Ah. Àti ìbọ̀lá àti ìyẹn. quanh cách phép chỉ này phép nothing but away yeah chị chị ôm áo với bag in mà vì chị nhớ anh ờ, thank you oh, no, it's good. Thank you. Alright. kàn stress ara yín àwa síbà láti wá pariwo àdẹ̀wá síbà láti wá negotiate chief ẹ wo ẹ wojú mi dáadáa wàláì tí ẹ bá sùn tí ẹ bá jí bọ èmi. chief jẹ́gun bá lẹ́yìn èmi ni. bẹ́ẹ̀ni. dákẹ́ dákẹ́ ọmọ ọmọ ọdún máa ṣẹlẹ̀. men I'm talking don talk. ṣé o gbọ́ ṣé o gbọ́ wọ́n ní ẹ máa sọ̀rọ̀ wọ́n ní ẹ máa sọ̀rọ̀. ọ̀rẹ́ mi èlò gan ló tún mọ́ fún un èlò ń fẹ́ mọ́ my times two ọ̀dà my times three yẹ ọlọ́run ìlọ́po mẹ́ta máa fẹ́ tó lọ. ẹ wo ẹ mọ̀jẹ̀ ń parọ́ fún yín ọkọ̀ tó ti lọ lọ ń juwọ́ sí gbogbo ní ti tẹ̀lé ìbò. ọ̀gá àwọn ọ̀nà gálà o nínú odò ọ̀pọ̀ ẹ má gọ̀ ó yẹ yín no time. olúwa olúwa ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọ̀gá mi ọ̀gá mi ẹjọ ẹjọ ọ̀gá mi ẹjọ tó rọ lọ ẹjọ ẹjọ mo bọ lọbẹ yẹn ẹjọ. bàbá ẹ má ti dé ìgbẹ̀yìn. níbo. ẹ máa yanjú ìtòkù. 不喜欢。 tí tó bá sọ fún àwọn tó rán ẹ àtàwọn tó lọ ṣiṣẹ́ yìí wọ́n lè fi ẹ láti bí àní lọ bá àwọn tó ṣiṣẹ́ ìgbọ̀n ọ̀gbọ̀n àtàwọn tó rán ẹ̀mí ẹ̀ free couple with us. ẹ jọ torí ọlọ́run kí ni mò ń sọ sí ẹ understand by mo fẹ́ kẹ́ ẹ tape ni mo ní èmi kọ́ ni mo gbajúgbajú lè jẹ́ i don't know anything about this tech ṣé kí n rọ̀ bára mi ni. tó bá insist take her back to the cell. okay sir. tó bá di four cases. ẹ wo ẹ wo ebi ọlọsẹ kọkọ ọdẹ bá pa mí nìkẹ ojú mi tẹ ti dá mi ayé mi tẹ ti bàjẹ́ tó ikú ló kú bá ti mo fẹ́ bí ọlọsẹ ní ìlú bá pa mí nìkẹ pa mo ní kò sọbọ ó yá stand up. ẹ yá stand up. stand up. ní ọ̀rọ̀ mo tẹ̀lé sọ́lẹ̀ mi máa ń torí chief kí ló tẹ. ọ̀rọ̀ ọlọ́pàá ti ṣe kí o mo fọ́ bí ìyá àti bàbá pé mi ò ṣẹ́wọ́ ní pẹ̀lú ayé mi ò jáde ṣé o yà ọ̀rẹ́ tíbọ́tíbọ́ pẹ̀lú mo nífẹ̀ẹ́ tọ̀tọ̀tọ̀ ìdáni ní ìmọ̀ ó gbà mí lórúkọ dé ẹ̀dá mo sì ń gbé lẹ́bẹ̀rẹ̀ tó padà mọ́ tó lọ́rọ́ lóòótọ́ làdílé sí tẹ̀lé ó ṣẹ̀mí lóòótọ́. ìwọ náà sàmì àdúrà o ọlọ́run má jà láàrin fẹsẹ̀ síláyé wa ọ̀daràn kan olójú pòǹpò ẹlẹ́mìí èṣù ọ̀dájú abiyamọ ọ̀daràn kan ọlọ́run má jẹ́ kàkà gbàpò láyé wa ọ̀daràn kan ọlọ́run má jẹ́ àṣà gbàpò láyé wa ọ̀daràn kan ìwọ náà kò ní ṣà gbàpò láyé rẹ ọ̀daràn kan ọlọ́run má jẹ́ àpàdé alákòóbá ọ̀daràn kan ọlọ́run má jẹ́ àpàdé eléṣù ọ̀daràn kan yéé ó ń bọ̀ ó ń bọ̀ ó má sì dúró rárá gbéra gbéra àní o gbéra gbéra gbéra ó ń bọ̀ ó ó ń bọ̀ ó má sì dúró rárá ọ̀daràn kan. ọlọ́run má jẹ́ àràrìn fẹsẹ̀ sí láyé wa ọ̀daràn kan. ìwọ náà sàmì àdúrà yìí o ọ̀daràn kan ọlọ́run má jẹ́ àràrìn fẹsẹ̀ sí láyé wa ọ̀daràn kan ògbójú olè ọ̀daràn kan àṣekúpani ọ̀daràn kan. Jagunlabi wọ̀lú o. mo dárò kan kì í gbọ́ kì í gbà ohun tó bá ti wù òun ló máa ṣe òun láàánú lójú ọ̀daràn ọmọ ọ̀daràn ni yé ọ̀daràn ni ọ̀daràn kan ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀daràn kan paramọ́lẹ̀ ejò ọ̀daràn kan Jagunlabi ti dé o ọ̀daràn kan ìkìlọ̀ fọ́mọ rẹ̀ ọ̀daràn kan ọ̀tá fàsókè yìí dó orí. ojú mi ò ń béèrè fún àánú rẹ̀ omijé o.